إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بقيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب أعوذ بالله من الشيطان الرجيم الرحيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله هو نعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم السوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم وأن لا تعلوا علي واتوني مسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي جعل الفناء على كل حي وجعل لكل جديد البلية وجعل لكل البادي نهاية والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó dá gbogbo àgbáyé ọba yìí náà ló fi ìkángun oníkálukú wa tó lọ fi síbi títán. Allahu Akbar. gbogbo ohun tí ń jẹ́ ìdẹ́ èèyàn yóò padà tán. Allah. gbogbo ohun tí ń jálàyẹ̀ àìní jálàyẹ̀ mọ́ náà ni ó padà kángun rẹ̀. Allahu ta ló kádàrá rẹ̀ bẹ́ẹ̀ ta ló ṣe bẹ́ẹ̀. Allah. òun náà ni ọba wa Allah. ọba tó ṣe gbogbo nǹkan tó jẹ́ tuntun yóò padà dógbó Allahu Akbar. gbogbo ń tá à ń gbé yẹ̀wò tí ń dùn tí ń dùn wò tí ń ṣeéṣe yóò padà di ń tá à ní rí gbé yẹ̀wò mọ́. Hmm. òun náà ló fi ìpàpín síbi gbogbo nǹkan tó bá níbẹ̀rẹ̀. Allahu Akbar. ọpẹ́ ni fọ́lọ́hun. alhamdulillah. ọba tó dáyé tó ṣètò ayé tó sì yọwọ́ rẹ̀ ọba náà ni a fún àwa tọrọ ìkẹ́ fún anábì muhammad. sallallahu alayhi wa sallam. anábì tọ́lọ́wọ́n bá ránṣẹ́ tó sì jíṣẹ́ gẹ́gẹ́ bó ṣe yẹ ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́mù bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n jagun tí Islam fi di rọrùn inú wọn làwọn àfáà wa àgbà bàbá wa abiyama abọ̀jágbọ̀rọ̀gbọ̀rọ̀ bàbá alhaji Shittu Sani àti gbogbo àwọn àfáà tí wọ́n jọ lọ sáà nígbà náà bàbá wa alhalefa tí ń jọmọ wọn Ahmad fatih Shittu Sani bàbá wa Haji Yahya gbogbo àwọn àfáà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbi tá a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa nílùú Sàkété ọlọ́mọsàbá wa kẹ́ wọn ọlọ́mọsàbá wa kẹ́ wọn àmín ó wá kó lórí wọn àwọn bàbá tó bí àwa náà àwọn ìyá tó bí àwa náà tán ti lọ sálì kíámọ̀ àwọn làfáà wa àkọ́kọ́ níbẹ̀rẹ̀ ayé wa hmm, ọlọ́mọsàbá wa yọ́nú sábọ̀ wọn àmín bá wa ṣe kún sinmi fún ọ ti sàárè wọn lábàtà àlìjọ́nà àmín àwa kó bẹ́ẹ̀ gbogbo ibi tí mùsùlùmí Allah ògbé jáde láyé tí wọ́n tán sẹ́rí gbólóhùn la ilaha illallah ọlọ́mọ sábà yọ́nú sábà gbogbo wọn. àmín. àṣàdúrà fún gbogbo àwọn àgbààgbà ìmáàmù nílùú wa lónìí àwọn tọ́lọ́wọ́n bá gbé ìdarí Islam sí lọ́wọ́ ọlọ́mọ sábà wà pẹ̀lú wọn. àmín. ọlọ́mọ fi wọn lẹ̀. àmín. gbogbo àwọn àfáà wa yányán tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ tó kù láyé èrè ìjẹ́ iṣẹ́ tí wọ́n ṣe ìrìnjẹ́ ọmọ bá wọn níhìn ayé àtàlùkà. la ilaha illallah. àwa mm-hmm. ṣàdúrà fún agboolé tá bàbá wa alhaji abdulrasaq aṣíwájú ọlọ́mọṣà bá jẹ́ kí bàbá gùn lẹ́mìí àmín bá lékún àláfíà wọn àmín alhaji wa musa ọlọ́mọṣà bá lékún àláfíà tiwọn náà àmín ọlọ́mọbọ̀lá wọn jẹ́ àmín àwọn bàbá tó bí àwọn náà àwọn ìyá tó bí wọn ti wà lálùkì àmọ́ ọlọ́mọṣà bá yọ́nú sábà gbogbo wọn la ilaha illallah àwa ṣàdúrà fún àwọn ọmọ ìyá wa tí wà nílé iṣẹ́ náà tí wọ́n ń gbẹ́ ọ̀rọ̀ wa jáde ní jáde tó dára tí wọ́n sì ń gbóhùn wa jáde ní jáde tó dùn ún gbọ́ ọlọmọsà bá alékún àlùbáríkà wọn mhm. ọlọmọsà alékún àlùbáríkà wọn bá alékún àzìkí wọn kó gùn ẹlẹ́mìí kò fi wọn lọ́kàn balẹ̀ lẹ́nu iṣẹ́ náà ọ̀làlá ilaha illallah mhm. àwọn àṣàdọ́ gbogbo àwọn àfáà tí wọ́n ń gba agbọ́nrin yìí kọjá láwọn tó ti ń wá láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ títí ìgbà tá a wà lẹ́nu ẹ̀ yìí ọlọ́run dákun jẹ́ kan bá ń bi tó lérè ọ̀làlá hawla wala quwwata illa billahil aliyyil Allahu akbar. ẹni tó gbọ́nú wa ìbẹ̀lẹ́ Ọlọ́run dè wá alágbára nú wa ìbẹ̀lẹ́ Ọlọ́run gbé dúró dè wá hmm. hmm. olówó ọlọ́lá àwọn tó ma agídí ṣe hmm. àwọn tó mọgbọ́n dá sí gbogbo ọ̀rọ̀ ayé gbogbo ńláka ìyányán gbogbo olùmọ̀ gbogbo dókítọ̀ gbogbo àwọn ọba ayé gbogbo tí ń jẹ́ ọlọ́pàá ayé ìbẹ̀lẹ́ Ọlọ́run bá gbogbo wa òun náà ní kí ni o almautu. Allahu akbar òun náà ni ikú hmm. ikú tí ń pa ọmọdé tí ń pa àgbàlagbà tí ń pa onílé tí ń pa àlejò wọ́n máa rí haqiqatul maut kí la wá ń pè ní òdodo kú wọ́n máa rí ahwalu àwọn ọ̀wárìrì oníọ̀kan tó fẹ́ kú wọ́n máa rí al-istidad lahu ìmúra ọ̀la fẹ́ mú sí nǹkan tá a mọ̀ pé ń bọ̀ wá ṣe wá hmm. a sọ̀rọ̀ nípa rẹ̀ níwọ̀n bá básìkò bá ṣe gbà wá sí. الموت إن الموت حقيقة لا حقيقة بعدها إن الموت حقيقة لا حقيقة بعدها gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin ẹ lọ mọ̀ wípé kò sódodo kan mọ́ lẹ́yìn ikú ikú náà lòdodo tí kò sódodo kan mọ́ lẹ́yìn rẹ̀. وهي انتقال الروح من الجسد إلى بريها. bàbá sọ pé kí ni ń jẹ́kùn. ikú ti ń pa èèyàn kí ní jẹ́ bẹ́ẹ̀ torí ó yẹ ká mọ nǹkan tí ń jẹ́ ikú tá a bá mọ̀ láṣẹ mọ ibi tá a gbé sí hmm. láàmọ̀ bá ṣe pàtàkì hmm. ara tá a mọ̀ mú nípa rẹ̀ kí ti nǹkan ku ń jẹ́ kú kàn máa lanu pàkà lágbájá kú lágbájá jáde láyé kí ní intikọ́lù rúùkì mínàlì jásádì lábàárí ha. òun náà ni ìjáde ẹ̀mí kò lára tá à ń gbé kiri ẹ̀mí kan ní ń bẹ lára wa la fi ń jẹ́ ẹ̀mí kan ní bẹ lára wa la pa àwa fi ń jẹ́ gbé ẹ̀mí kan ní bẹ lára wa lòun wá fi ń bọ́ta ẹ̀mí kan ní ń bẹ lára wa làá fi máa lọ làá fi máa bọ̀ kí ni wá ń jẹ́ ikú tẹ́mi yẹn bá tilẹ̀ jáde kúrò lára yóò fara nìkan lẹ̀ gbọ́rọ́ gidi yóò wá lọ bá ẹni tó lẹ̀mí yóò padà sáyé rẹ̀ nìkan lẹ̀mí ti ń bọ̀ ẹ̀mí ó padà sọ́dọ̀ ní tó ní àwọn àtàwọn jẹ́ èèyàn á wà ńlẹ̀ lásán. wàhíyá ní ayé tó dúníyà ilẹ̀ dárí lẹ̀ àkírọ́ ti wà á ti mú láàzímù. ikú tá a wí òun náà ní ìpàpín ayé bí ẹ bá ń báyé bọ̀ tí ń báyé bọ̀ ó dọmọ ọdún kan ó dọmọ ọdún méjì ọgọ́rin ọdún ẹgbẹ̀rún ọdún òun ló bẹ́ẹ̀ bọ̀ láyé yóò wá dópin ìjọ kan tó ṣe pé ó padà dágbére fáyé ẹ̀mí yẹn ó padà já yóò padà bọ́ ó wá bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun tí ń jẹ́ ìgbésí ayé ìtọ̀run. wàhíyà àìdán tẹ́ríkùn lẹ́kàràkà tí wàhúlù òǹlẹ̀yẹ di mí jẹ́ mi ilé òmùrì. ikú tá à ń ṣàlàyé yìí hátìmọ́ ńlá ọ̀rọ̀ yẹn ni kò sẹ́nìkan tí ò ní tọ́ wò hatimu lazimu. túláàsì ni tí ó padà pa ẹnìkọ̀ọ̀kan kó wà bẹ́ẹ̀ lágbárí wa má fi ṣeré sì má gbàgbé ẹ̀ gbé e dání bí ìgbà tó gbé nǹkan pàtàkì dání bẹ́ẹ̀ ni kò gbé kú dání òun náà tó ní kíni. wàhíyà tẹ́ríkù ṣẹ̀mí ìlàkàràkà tí wọ́n kú lóhun lè yẹ dìmí ṣẹ̀mí ìlú mú. báwo náà bá lù gbà básìkò náà bá tó tó gbàlejò ohun tí ń jẹ́ ikú tó bá dọ́dọ̀ rẹ kí ló ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni ìfi gbogbo ṣẹlẹ̀ gbogbo ohun tí ń jẹ́ ọ̀rọ̀ gbogbo ohun tí ń jẹ́ ọ̀ràn gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ gbogbo ohun tí ń jẹ́ àlàyé gbogbo ohun tí ń jẹ́ làákàyè tarikuha wàhálà òun lè yàdì ọwọ́ ayé ọwọ́ kò láyé ìwọ ọba wọn dá sọ̀rọ̀ ayé mọ́. mi jẹ̀mí òmùrì. gbogbo ọ̀rọ̀ yányán lè tẹ̀ ìran lọ́wọ́ ètè ń bọ̀ wá rán ètè ìtìran kọjá tó jọ ọ̀rọ̀ gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ pátápátá tẹ́ ẹjọ́ máa ń ṣe ìwọ sínú ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti gbogbo ọ̀nà tọ́mọ aráyé ń gbà fi pẹ́ láyé gbogbo ọ̀nà tọ́mọ aráyé ń gbà fi jẹ́ èèyàn láyé ó yọ wọnú ẹ̀ wọ̀ sínú ẹ̀ o wọn tún síbi iṣẹ́ ayé mọ́ o ti bọ́ sọ̀rùn báyìí. wà ìgbà ìgbà yẹn náà ni ìpàdé ọlọ́run ọba tó kì rántí ìgbà yẹn ló wà ọlọ́run ọba pé tọ́ ọlọ́run o mo jáde láì mo wá fẹ́ ọlọ́run bàbá yìí o ti ń jẹ́ ikú nìyẹn. wà innal haqiqatal kubra. ikú yìí náà ni òdodo tó dodo kan ò tóbi tó òdodo tó ga gbogbo òdodo lọ ikú ní jẹ́ bẹ́ẹ̀ tá a bá ti pè é lẹ́nìkan lérí pé lágbájá kú lágbájá jáde láyé kò sí nǹkan kan tó ba mọ́ inú sàárè nínú ọlẹ́kan náà. wàhí àlùfẹ́rọ́ kú bẹ́ẹ̀nà la ahàlẹ̀ wal ìgbà táwọn onímọ̀ tó fẹ́ tu wọn ni tó ikú náà lòun yà láàrin fámìlì pẹ̀lú ẹni tó kú kò rí àwọn fámìlì ẹ̀ mọ́ kò ní gán ní wọn mọ́ kò ní bá wọn lọ òde ẹbí mọ́ kò ní bá wọn lọ òde ìyàwó mọ́ kò ní bá wọn ṣe súná mọ́ kò ní bá wọn ṣe ètò kankan mọ́ fìrà kún ni láàrin àwọn fámìlì àtàwọn ará àdúgbò àtàwọn aráalé gbogbo àwọn tí ń bá lò yányán nílé lóde lókèrè ní gbogbo òlu ó kó láàrin wọn ní òyàdé. fìràkù lálẹ́ kọ́ bàdẹ̀ o. kò wá síbì kan tí wọ́n tún ní pàdé mọ́ láyé kò síbì kan tí wọ́n tún ní pàdé mọ́ láyé yàtọ̀ sẹ́ni tó dágbére ìrìn àjò ó dágbére Amẹ́ríkà bí ò bá kú yóò padà pàdé pẹ̀lú àwọn fámìlì ó dágbére London tí ò bá kú yóò padà pàdé pẹ̀lú àwọn fámìlì ṣùgbọ́n ọjọ́ tí èèyàn bá ti jáde láyé kò sí pàdé fún èèyàn pẹ̀lú àwọn ará ayé mọ́ kò sí ìjókòó kan tá a jọ fẹ́ jó mọ́ kò sí mítìn kan tá a jọ fẹ́ ṣe mọ́ kò séde ẹbí kan tá a fẹ́ jọ lọ mọ́ ó ti di òòyàn kan tí ò sí pàdé pọ̀ mọ́ àwọn ọmọ aráyé rárá. kọ̀lẹ̀ tẹ́lẹ̀. fi ń yé wọn pé ẹ̀yin èèyàn ẹ lọ mọ̀ dájú pé nǹkan kan ń bọ̀ tí ń jẹ́ kú tí ó pa yín lágbo ẹ̀ lérò ó wù yín bẹ́ẹ̀ ni kò wù yín bẹ́ẹ̀ ni ikú ò padà pa yín yóò padà yọ yín láyé. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim kullu nafsin dha'iqatul maut thumma ilayna turja'un. ọlọ́run ẹ jẹ́ ó yín lójú ẹ lọ mọ àmọ̀dájú kò ṣeé dọ́gbọ́n sí ọgbọ́n ọ̀ràn làákàyè ọ̀ràn bẹ́ẹ̀ lágbára ọ̀ràn kúlù náfún sí zá ikọ̀ tó lè mọ́ ó. gbogbo ẹ̀mí ní òtọ́kù o gbogbo ohun tí bá ti ń mí lọ ti ń mí lọlẹ̀ ní màláìkà lálejànú léèyàn lẹ́ranko léètaari àti ìtaari ẹni àmọ̀ àtẹ̀ntàmọ̀ kò ló náfún sí zá ikọ̀ tó lè mọ́ ó. kò sẹ́nìkan tí ò ní kú kò sẹ́nìkan tí ò ní kàn kódà màláìkà gangan tọ́lọ́ wa rán sí àwọn èèyàn pé lọ́gbẹ̀mí lágbájá lọ́pọ̀ ọmọdé lọ́pọ̀ àgbàlagbà lọ́pọ̀ onílé lọ́pọ̀ àlejò lọ́pọ̀ ìjòyè lọ́pọ̀ àjọba wọn gbogbo wọn pátápátá àtòun náà gbogbo wọn náà ni ó padà kó kúrò. kúlò náà fún sí ṣá ikọ̀ tó lè mọ́ ọ́ tó máa ilẹ̀ náà tó jà ọ́. ọlọ́run kì í wá ṣe kú bá wá kú ó tán náà nù ní tẹ́ bá wá jáde láyé ó parí náà nù ní súnmọ́ ilẹ̀ náà tó jà ọ́ náà la sọ tẹ́lẹ̀ pé ìkó láyé dojúkọ ọlọ́run ọba tí ń jẹ́ kú nìyẹn ìgbà yẹn ló wà lọ́bọ̀ ọlọ́run ọba yẹn pé ẹ ìwọ ọlọ́run mo jáde láyé hmm. mo sá sá sá sá mo dàbí ọgbọ́n gbogbo nǹkan mọ̀ ń jẹ kí ẹ̀ hmm. mọ́ bàa kú gbogbo nǹkan ń gbẹ̀lúra kí ẹ̀ mọ́ bàa kú gbogbo nǹkan kàn mọ́lẹ̀ kí ẹ̀ mọ́ bàa kú gbogbo agbára mo lò mo wọnú gbogbo ẹgbẹ́ èyí tó fúyẹ́ ń bẹ̀ èyí tó wo ń bẹ̀ ẹgbẹ́ àwọn èèyàn dúdú mo wọnú ẹ̀ ẹgbẹ́ àwọn òyìnbó mo wọnú ẹ̀ ẹgbẹ́ àwọn lábá mo wọnú ẹ̀. kó ló na bó ṣe ń ikọ̀ tó lè mọ tẹ̀sán máa ilẹ̀ iná tó rọ̀ ọlọ́run ẹ lọ́ máa gbogbo ohun tí ń jẹ́ èèyàn tí ń mí gbogbo ohun tí ń jẹ́ ìdá èèyàn tí ẹ̀mí ń bẹ lára rẹ̀ gbogbo ilé ìpadà tó kù ẹ̀ sì padà padà sọ́dọ̀ àwọn ọlọ́ọ̀bá ta láyé ta tó ní ọ̀run. wàhálà dalilu ala anal mauta lil jami. eléyìí náà ni ó máa jẹ́ ìtọ́ka nínú alukurani pé ikú ò fẹ́ yọ ẹnìkan lẹ̀. Hmm. ìgbà tó lọ́n ti sọ pé kó lù nafsin gbogbo ẹ̀mí ni àfi tẹ̀mí akbar. àmọ́ mi bá ń bẹ mi mọ́tara rẹ pé dókítà ń bẹ ètí hmm. ń wojú ń bẹ ètí wọn kàn ń bẹ ọ̀dọ̀ àkàdé ọlọ́kọ̀ ló ń sáré sí pé ha ọ̀rọ̀ tí ń ṣe kọ́ mi yìí lágbára mọ́tara hmm. ẹ lámújìnà ìgbìyànjú ni kòlónáwó ṣe ń za ìgbàdọ̀lmọ́ gbogbo ẹ̀mí ló kù bó bá jẹ́ bẹ́ẹ̀. wàhálà dalilu ala anna al-mawta lil jami'i as-salihuna wat-talihun. àyà tó wá ń sọ pé àjàre láyé ó ti pọ̀jù nú alukurani hmm. ó ti pọ̀jù àmọ́ èyí la mú ká fi ṣe àsìkò náà ní tí ó wúlò fún wa eléyìí yóò máa jẹ́ tọ́ka wípé àtẹnire yóò kú àtẹni ibi yóò kú ẹni tó gbédà lọ́wọ́ tí ń pa èèyàn ikú padà gbàdà lọ́wọ́ ẹ̀ yóò fi gún òun náà hmm. ẹni tí ń mú bàn lọ́wọ́ tí ń yín lu yàn ikú padà gbàbọn lọ́wọ́ ẹ̀ yóò yín lu òun náà ẹni tí ń pàṣẹ pé ẹ lọ pa alágbájá wọ́n padà pàṣẹ pípa tiẹ̀ náà ẹni tí ń túfọ̀ èèyàn wọ́n padà túfọ̀ tiẹ̀ náà dalilun ala anal mawta lil ìtọ́ka lélẹ́yìí pé kò sẹ́nìkan kò sẹ́nìkan nínú ọlọ́lá kò sẹ́nìkan nínú ẹ̀ńtàmọ̀ kò sẹ́nìkan nínú ẹ̀ńtàmọ̀ tí ò ní padà jáde láyé gbogbo aná ni kó padà pa gbogbo aná ni kó padà mú lọ. wálé umara wálé máa mú rí. kẹ́wárí gbogbo ẹni tó ń pàṣẹ fún àti ń pàṣẹ fẹ́yìn àtẹni tó ń pàṣẹ fún gbogbo aná la padà ṣe kí ni gbogbo náà láàpadà lọ yányán. láàyè múná omi ní wòlmẹ́ ní. kò sí nǹkan kan tó fẹ́ dá ẹnìkan dúró pé kíkú ó má pa hmm. pé nǹkan kan ní tó dá gbálágbájá dúró pé kó má kú kó wá wẹ̀ ó gbé kúdè kó so mọ́lẹ̀ hmm. kó so mọ́sàlẹ̀ kó so mọ́bẹ̀ òkun ibikíbi tó bá wẹ̀ kó so sí láàyè múná omi ní wòlmẹ́ ní kò sí gàgà kan tí ń dá nìkan dúró pé kíkó wọn rí pa. wàlá yóò wọlùdúnà òlè kíjà bá. bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan kan tá a lè fi ṣe gàgà wípé ẹjẹ́ yí gàgà kan sí báyìí ibi ni kú fẹ́ gbà wọlé oṣù tó fẹ́ wà ní ọdún tó fẹ́ wà ní kò sọ́gbọ́n bẹ́ẹ̀ lára kú lọ́ọ́ pòkú nìyẹn kàdáfù nìyẹn tó ń lọ tó ń bọ̀ ṣàkọmọ níwọ̀n ṣègbéraga mọ́ níwọ̀n kó mọ̀ pé kó padà pa á níjọ́ kan. wọlé kẹrù dùn lé àbúwá. kò wá sí ṣe mọ ilẹ̀kùn tó ní gbanyin ká tilẹ̀kùn òkè ká tilẹ̀kùn sàlẹ̀ káwa lọ sásí súsọ̀ lọ́hùn kó mọ̀ síbi kan tí atẹ́gùn gbà wọlé hmm. kó mọ̀ síbi kan tẹ́nìkan gbà wọlé àfi tẹ́ni tó bá sílẹ̀ kò fúnú wọlé ikú ò wọlé báyìí ní bẹ́ẹ̀. qala ta'ala. ọlọ́run ní kó jẹ́ ọmọ ayé wọ yẹn pé. aina ma takunu yudrikukumul mawtu. gbogbo ohun tó bá mọ̀ nílẹ̀ kókó tì gbogbo ohun tó bá mọ̀ nílẹ̀ kókó tì gbogbo ọgbọ́n tó bá wẹ̀ kó dá sí ikú àìnà máa takùnú yóò dèrè kòkòmọ̀lẹ́mọ́ gbogbo tó bá wù yẹn lọ sápamọ́ sí ẹ sá pamọ́ sínú ẹgbẹ́ ẹ sá pamọ́ sínú àwo ẹ ṣètò bẹ́ẹ̀ ṣe máa gba mọ gbogbo nǹkan tí ń bọ̀ hmm. gbogbo ọgbọ́n yẹn ni kẹ̀dá àyẹ̀nà máa takò lọ ẹ kọ́lé gbaingbain kí gbogbo lẹ̀kùn gbaingbain kó wà ń bẹ̀ hmm. kó jẹ́ pé kò sẹ́nìkan tó lè rí sí lẹ́yìn yín nìkan ẹ kọ́ kó gùn lọ sánmọ̀ ẹ sì wá jálẹ̀ kẹ lọkọ dáadáa kẹ tí gbogbo lẹkùn àìnà máa tàkó lọ gbogbo tẹ bá wà ẹ lọ gbà pé kó ba yín níbẹ̀. wàlá okun tó ń fi búrújì mú ṣàyádà. kódà kó jẹ́ pé ẹ̀yin nílé yín fi ń da jù ẹ̀yin nílé yín fi ń lágbára jù tó ṣe pé bùtọ́n lẹ máa ń tẹ̀ fi wọlé ẹni ẹ bá tẹ̀ fún ni lẹ̀kùn ó ṣe fún. wàlá okun tó ń fi búrújì mú ṣàyádà. kó jẹ́ alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni kí wọ́n lọ wà lókè sánmà lọ́hùn ó ti ẹ̀yà tó bá kó hmm. sánmà màlẹ́kà náà yóò tètè bá ẹ̀ ń bẹ̀. àbọ̀tẹ̀ alájà alẹ̀ méje ni mẹ́ẹ̀ẹ́dógún ni ló wà nísàlẹ̀sàlẹ̀ lọ́hùn tó yẹ pé kòrán ni máa ń gbé e wókè yàá aina ma takunu yòdìrí kòkòrò mọ́. ẹgbẹ́lẹ̀ ayé fúyẹ́ bẹ́ẹ̀ bá gbẹ̀lẹ̀ ayé fúyẹ́ bẹ́ẹ̀ bá ṣe múlẹ̀ tó kankankan bẹ́ẹ̀ náà ni kú ẹ̀ yóò pa yín. lidali kalabu daministiki rọri hazi gilekaki kọtifin nafusi. èyàn ló fà gbogbo yányán òdodo ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ wọn fi sọ́kàn kó rìnlẹ̀ lọ́kàn wa gbanyin-gbanyin pé ilẹ̀ kan tápù kan yóò kọ́ lẹ́yìn ọmọkùnrin ilẹ̀ ń kan ẹni tó wọ̀ fúnra rẹ̀ wọ́n padà bọ́ kan ẹni tó kó sápò fúnra rẹ̀ wọ́n padà kó jáde lápò rẹ̀ wọ́n òfin alágbára wọ́n ayọ̀ bẹ́ẹ̀ náà gba fìlà lórí ẹ̀ ilé bẹ́ẹ̀ bọ̀ ọmọjọ́ kan kó máa wà lọ́kàn wa bẹ́ẹ̀ ní gbogbo gbà. lè anẹ́lẹ́ kàyà tàfi haziri la arúdì máa ó kú tẹ̀tì. nítorí pé mímí lọ mímí lọ mímí bọ̀ tí ń bẹ láyà wa yìí mímí lọ tá a mí mímí mí tá a mí tá ń jẹ tá ń mu tá ń lọ tá ń bọ̀ tá ń lọ ìlú bó ṣe wà tá ń lọ mọ́tò tó wà tá ń lọ aṣọ tó wà mọ̀ọ́kú tá ń tó lágbo ni ó lásìkò. màkàdúdà. ó lásìkò tó sì láàlà. Hmm. tẹ́nìkan ò lè kọjá àsìkò náà tẹ́nìkan ò sì lè kọjá àlà náà iye ọdún tọ́lọ́mbà kan fẹ́yàn kan ní ó lò iye oṣù tọ́lọ́mbà kan fẹ́yàn kan ní ó lò kò sí nǹkan kan tá a lè rọ́gbọ́n dá sí tí ó lè jọ́ mẹ́hùn tí ó lè ọ̀sẹ̀ kan tí ó lè wákàtí kan tí ó lè ṣẹ́jú àyà kan kò sọ́gbọ́n bẹ́ẹ̀ tá a fẹ́ rí dá sí i. sùnmọ̀ yá ti ní ayé tó hà á ti ìgbà yẹn lópin ilé ayé oníkàlùkù wa yóò wà dé afẹ́ akọ á padà dópin iṣẹ́ tá a gbà dání tẹ̀mí ò ní lè mímọ́ hmm. tápá ò ní lè ṣe é gbé mọ́ tẹ́sẹ̀ ò ní lè ṣe é gbé mọ́ òkèlè ò ní lè lọ ẹnu mọ́ hmm. dépò tí ó dọ́nà fún dépò tí ó denú gbogbo ẹ̀ yóò dáṣẹ́ dúró ní wáyé tásìkò náà bá ti tó. alukólù fi ní hayati ilà zawali. gbogbo ohun tí ń jẹ́ èèyàn ni yóò padà yẹ kó láyé rẹ̀ yóò padà yẹ kó nípò rẹ̀ gbogbo ọlá ọlá ọlá ọlá yóò padà fọlá lẹ̀ ọlá náà ó sì fi lẹ̀ àlékún lè ní ìlànà ìráyẹ̀tì zawal a padà yẹ kó láyè wa ta wà kò sọ́gbọ́n ẹ̀. kọ́ọ̀lá tààlà. ọlọ́run tún yé wa fi yé wa nú alukurani láyè mi. kul iná limau talabi tafi runa mi ni o fa iná homo lakikom. ثم تردون إلى عالم الغيب وشهادة fayunabbi'ukum bima kuntum ta'malun. ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn wọ́n ti ń sùn jù hmm. wọ́n ti ń gbàgbéra jù wọ́n ti ń dọ́gbọ́n sí ikú jù gbogbo ewé tọ́mọ̀ ni wọ́n ń lò gbogbo oògùn tọ́mọ̀ ni wọ́n ń jẹ gbogbo ògbékùgbé ni wọ́n ń gbé sára kòló náà sì ń za ikọ̀ tòlùmọ́ kólínà mọ́ ọ̀tá nà mí níwò ikú tẹ̀ ń sá kó mọ̀ bá mú wọn lọ lójijì kó mọ̀ bá pa wọn eré anábì sọ fún wọn pé náà mọ́tà lẹ́sẹ̀ tàfi rún námírẹ́wù. fàínẹ̀wù múlẹ̀ àkíkó. ṣé màá sáfùkù ni abẹ́ ìmúradé ibo ìbòlẹ̀ fẹ́ sáré gbà sọ fún wọn anábì pé bá mi jíṣẹ́ fún wọn jẹ́ ó yé wọn pé náà mọ́tà lẹ́sẹ̀ tàfi rún námírẹ́wù ikú tẹ̀ ń sá fún tẹ̀ ń lọ gbàgbàkúgbà dání tẹ̀ ń lọ gbégbékúgbé mì tọkàn yìí máa ń balẹ̀ wípé ẹ̀yin kọ́ gbaingbain mà darúgbó hmm. mà darúgbó kùjẹ́kùjẹ́ hmm. bó bá darúgbó kùjẹ́kùjẹ́ àìní wúlò fúnra rẹ mọ́jọ́ padà kan mú ọ̀rọ̀ rẹ. ìnà wúmu là kí kún. ikú tẹ̀ ń sá fún ni tó bá fẹ́ gba báyìí ẹ yẹ gba bí. Hmm. wọ́n náà ti ń dà fún yín lójoojúmọ́ tẹ̀ mọ ìgbà wo ni èni ó da àbẹ́ni ò ní da ṣáà lọ rẹ àbá àníbọ̀ rẹ ó ṣèyá kẹrin ládùúgbò wa. Allahu Akbar. onítúràn ni ìyá náà hmm. àwọn èèyàn máa ń wá dọ̀ rẹ̀ ní gbogbo wa tí mò ń sọ yìí nínú dẹ̀sámù ni ó ṣẹlẹ̀ sí i ìyá yìí ni máa ń wo ọ̀nà fún àwọn èèyàn fẹ́ jáde hmm. máa lọ èní ò dá lọ òní dá òun náà wá gbéra ọbẹ̀ lọ sájà bí tá lọ ṣe mítí ni wọn lọ́hùn hmm. ó wá da ó wá ń jáde lọ lọ́mọ kan pàdé pé màmá ẹ̀yin lẹ máa ń ọ̀nà fún àwọn èèyàn ẹran tí o ti láàárọ̀ yìí. tiwa ni ká lọ kásìbọ̀ tí kankan ò ní mú wa dání. Allahu Akbar. ìjáde tó jáde ńjọ́ náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn tó bá bá mi wà wọn máa máa tí mò ń sọ yìí. ìjáde tó jáde ńjọ́ náà ìjáde náà ni ò padà wálé mọ́. qul innal mawta alladhi tafirruna minhu. ikú náà náà sá fún débẹ̀. fa innahu mulaqikum. ọlọ́run ní kú tẹ̀ ń sá fún tẹ̀ fìgbà gbogbo nǹkan dání ẹ máa wọ ọ̀nà láàárọ̀ hmm. ẹ máa wọ ọ̀nà lọ́sàn-án ìpínlẹ̀ ń sá fún hmm. pé bá gbé bá gbé àjàṣẹ́ fẹ́ gbà wá ẹ̀ nílò àjàṣẹ́ níjọ́ náà kùtọ̀ ńlá fẹ́ gbà wá ẹ̀ ń lọ kùtọ̀ níjọ́ náà fa ìnáwó múra kíkún ibi tẹ̀ ń sá lọ yẹn gangan yóò padà bá yín níbẹ̀. fún mẹ́tòrọ̀ dùnà ilẹ̀ àlìmí lọ́wọ́ ibi wá ṣááda. fayọ́nà bẹ́ẹ̀ ọkọ̀ ń bẹ̀ máa kọ̀ tó ń tà má lò. ọlọ́run tó bá pa yín àníjẹ́kẹ́ ra àtìníjẹ́kẹ́ gbé á wà dáyìn padà lọ sọ́dọ̀ sáàtì ọ̀la tó láyé tó lọ́rùn àmọ́ á tètè máa fún yín nírò pé ń tẹ́ gbé mi rà agbára tẹ́ lò dà èyí ṣe tí kú tún pa yín èyí ṣe tẹ́ tún wá bá àwọn ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lọ́lé ayé fàyúnà bí òkun bí máa kóhun tó ń tà má lò. ọlọ́ngbà náà láàmú wá fún yín nírò pé tọ́ ẹ̀ẹ́dì ẹ̀ ṣe é dé náà nù ni ẹ̀yin lẹ ṣe báyìí ẹ̀yin lẹ ṣe báyìí lágbájá ẹ̀yin lẹ gbẹ̀mí ẹ̀ èyí ṣe tẹ́yìn náà tó kú lágbájá ẹ̀yin lẹ bá ń ṣe jẹ èyí ṣe tẹ̀yìn náà tún wá lágbájá ẹ̀yin lẹ dọ̀nà ẹ̀rú èyí tẹ̀yìn náà tún wá. fàyọ̀nà bẹ òkun bè máa kó tó ń tà má lò. ọlọ́run náà wà fún yín ní ìró gbogbo ń tẹ́ ẹgbẹ́ láyé ṣe jàmọ́ ẹja lọ ní àmọ̀dájú pé ikú padà pa wá ikú bá sì pa wá kò síbi kan tá à ń lọ tó kọjá ọ̀dọ̀ sátẹ̀ ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin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 fayunabbi'ukum bima kuntum ta'malun. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ wípé afẹ́ akọ ikú pa wá àmọ́ hmm. ikú pa wá àmọ́ ikú pa wá amúradé yóò pa wá àmúradé yóò pa wá ọlọ́run sọ fún ànábì pé wà nábì fún wọn gbogbo ọgbọ́n tó ń dá ni mo rí gbogbo ètò tó ń ṣe lérí pé kán lè ráyè ṣe bá ṣe fẹ́ gbogbo ẹ̀ ni mo rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń tanra wọn tá ń gbé nǹkan kan ní kúdè tá ń gbé ikú mì tá ń gbé gbogbo ẹ̀ mì àwọn gèrè odó àwọn gbódó mì àwọn gbégbá mì àwọn sùn kankan mọ́bì kan ìnàlùmọ́ tá lẹ́sí tàfihàn ònàmì níhu ikú tán sá fún ní tán sá fún ní tán sá fún nípa gbogbo ọ̀nà. gba inéhu mùlẹ́kìkan. eré ànábì wọn pé yóò pàdé wọn yóò pàdé wọn yóò sì mú wọn lọ́wọ́ dání gbọ́n tẹ́nìkan ò ní gbà wọ́n bẹ̀. Tumma turaduna ila alimil ghaibi wash-shahada. Fayúnà àbẹ́ ọ̀kan bẹ̀ máa kuntum ta'malun. Á padà gbé yín lọ, á padà dá yín jòkó, á padà dá yín dúró, tá a máa wá fún yín nírò pé gbogbo ohun ẹ lọ ṣe láyé òun ní. Ọgbọ́n tẹ́ ẹ dání, èé ṣe tí ò mú kú, hmm. èé ṣe tí ò dẹ́mi yín dúró àdá yín pé kẹ wá gbélé ayé ọ̀run nílé yín gbàtẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ mọ palẹ̀mọ́ kù ni ó ṣẹlẹ̀ níjòkó kan nínú àwọn tírakátàkà wípé anábì sulaimana alayhi salatu wassalam ó ń bẹ láwùjọ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ ni wọ́n jọ ń ṣe ṣáwọ́rà lálejò kan bá wọlé hmm. àlejò tó wọlé yìí ó lọ fetí ko anábì sulaimana igbákejì anábì sulemana nínú àwọn tí wọ́n fi ń ṣe onímọ̀ràn ń sì ń bẹ ní ọwọ́ òsì àlejò tó wọlé lọ dúró lọ́wọ́ tó fún anábì sulemana. alayhi salatu wa salam. ni wọ́n sọ fún wípé pé mo wá bẹ̀ wò ni àmọ́ wá mo wá bẹ̀ wò yìí mo fẹ́ dára kan ìlè dára náà síbi mọ́. Allahu akbar. lọ́la abẹ́ ṣe wà yí kórìkọ̀ rẹ mọ́ bàa bàjẹ́. Allah. alàgbà tí ó wà lẹ́gbẹ̀ẹ́ òsì ti anabi suleimana ìwà ń bi anabi suleimana wípé hmm. irú àlejò wo ló dé hmm. ara ń fún ṣe ń gbọ́fẹ́ jáde láyé gbọ́dọ̀ máa ní fura kan àwọn àfura kan gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ṣe tó fẹ́ jáde láyé tóun máa mọ̀ kó dà pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ àmọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀gbẹ́ ẹ̀yin ẹ̀ní mọ̀ kankan. Hmm. òun ti bẹ̀rẹ̀ sí fura lẹ́ẹ̀kan náà wípé kó má jẹ́ pé tó dé yìí àlejò tí máa ń gbẹ̀mí àwọn èèyàn ni ló wá sọ fún ànábì Sulemana pé bá mi pàṣẹ fátẹ́gùn ìwọ ló látẹ́gùn ìwọ ló ní àwọn àlejànú bá mi pàṣẹ fún wọn kán gbé mi lọ sọ́nà jíjì mo fẹ́ kó láàrin yín bí ara ń fún mi sàlejò ẹ tó báyìí. Oh. Hmm. làlábì Sulemana bá sọ fún atẹ́gùn pẹ́tọ̀ ọ̀rẹ́ mi yìí ẹ bá mi gbé lọ bí tó bá fẹ́ ló bá jókòó lé atẹ́gùn látẹ́gùn bá ń gbé lọ tìín Hmm. tí ó ní kí wọ́n kàn máa lọ kásá àmọ́ dúró hmm. wọ́n lọ lọ lọ lọ lọ lọ títí wọ́n lọ bí trois mille kilomètres Allahu Akbar ẹgbẹ̀rún mẹ́ta kilomètres hmm. ni wọ́n lọ sọ̀kalẹ̀ ń sọ̀kalẹ̀ ta ìsọ̀kalẹ̀ báyìí kò lórí atẹ́kùn tó jókòó sí ó tún bọ́ síwájú àlejò tó bá pàdé ní ọ̀dọ̀ ànábì Suleiman lọ. fa innahu mulaqikum. ó lárakùnrin ọjọ́ rẹ ló pé ìwọ ni mo wá wá àfin anabi suleimana lọ́hùn. ní sọ́nà tí wọ́n sẹ́lẹ̀. mo wá ń bẹ̀rù wípé kí n gbẹ̀mí ẹ̀ níbẹ̀ káwọn aráàlú mọ̀ máa sọ wípé wọ́n ti ń kú láwùjọ lọ́dọ̀ anabi suleimana. Hmm. àti pé ibẹ̀ kọ́ ni wọ́n kọ́ pé o fẹ́ kú sí. àyè tó tán ló fẹ́ kú síbẹ̀ kọ́ nìyẹn ibi tọ́lọ̀ wọn bá kọ́ pé o fẹ́ kú sí ibẹ̀ ló pàṣẹ fátẹ́kùn kó gbé e wáyìí. nígbà tó ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. ó sáfukú lọ́dọ̀ suleiman ilẹ̀ sàbáyì ó wà lọ kú sílẹ̀ hindu ẹ̀rí bẹ́ẹ̀ kò síbi kan tá a fẹ́ sá lọ tá a ní padà bá kú pàdé ikú padà pa wá ẹ sáré mọ́ níwọ̀n ẹ ti wàhálà mọ́ níwọ̀n ẹ jẹjẹkújẹ máa níwọ̀n ẹ gbégbékúgbé máa níwọ̀n ọlọ́run ni kẹ gbà fún kẹ máa ṣiṣẹ́ dáadáa. iná àlàkà kíkọ tòlùkùbúrọ. ikú tẹ̀ ń gbọ́ yìí òdodo ọ̀rọ̀ kan ni tó tóbi gbogbo òdodo ọ̀rọ̀ lọ kò sí nìkan kan tá a lè sọ́sá sí fún ikú kò sì sí nǹkan kan tá a lè fi gbára wálẹ̀ lọ́wọ́ kú yóò padà pa wáyé náà ni. kó lò háyé ń ṣàyàfò náà. ẹ lọ mọ àmọ́ dájú pé gbogbo ohun títí mí lọ kètè mí lọ sálẹ̀ kò ní mímọ́ àìní mímọ́ náà ni ó padà gbẹ̀yìn ẹ̀. wọ́n kó lù jẹ̀dídì ṣàyàfò náà. gbogbo ọmọ tuntun tá pé ọmọ tuntun jòjòló gbogbo aṣọ tuntun gbogbo bàtà tuntun gbogbo ilé tuntun ṣàyàfò yóò padà di kókó gẹ́gẹ́ bí àṣà àwọn egun. Allahu Akbar. yóò padà di tí ò ní wúlò máa láyé ẹ máa tó rẹ mí fún bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹ wà dàgbà náà débi pé ẹ̀yin fúnra yẹn ní wúlò fún ara yín àwọn ará ilé yín ò ní gbádùn yín máa ẹ wà dẹ̀ ní táwọn àpò jẹ́ sí ní gbogbo gbà. wà á máa rí ilà aláwọ̀sẹ̀ tó wà àkìdá tó. ohun tá a sì ń sọ pé yàn ń tán yìí láàrin ìtẹ́jú ni láàrin ìtẹ́jú ni kò í ṣe pípẹ́ kan ẹ tí màlẹ́kà kó sọ̀kalẹ̀ síwájú ẹ̀ hmm. ó ní arákùnrin ibi tó fẹ́ kú sí nìyí mi ò fẹ́ pa ẹ́ sọ̀hún ni ò jẹ́ ń pa ẹ́ sọ̀hún àmọ́ mi tó dé yìí àyè ibi tọ́lọ̀ bá kọ́ pé ó fẹ́ kú sí òun nìyí náà sọ pé àmọ́ tàbí náà sọ bí ayé àdètàmú kò sẹ́nìkan tó mọ̀ lu omi tó fẹ́ kú sí ẹlòmíì mọ̀ sàárẹ̀ mọ́ ní ìlú òyìnbó ní ẹgbẹ́ lọ ìlú òyìnbó la kọ́ pé yóò kú sí hmm. ẹ̀rí bẹ́ẹ̀ sàárẹ̀ lu òyìnbó wọn ní ẹgbẹ́ wálé pé ó lè rí ìwòsàn nílé yóò padà kó sílé. Hmm. ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ṣètò ẹ̀ kò síbi tá a fẹ́ ságbà fún kú tí kò ní bá wa. kọ́lá hakimu. ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n sọ fún wa náà rọ rẹ̀. sáyà sírù lè má rí òyà ọmọ jàsádọ́ máa fi ìrúhù. ó lọ́wọ́ ọmọ èèyàn à ń gbé apá wa ń ṣe é gbé à ń gbẹ́sẹ̀ wa ń ṣe é gbé èjìká wa ń ga sókè. a sì ń mìírí sọ̀ngọ́sọ̀ngọ́. Hmm. ṣàyàsí irú ní mari ọ̀yà ń jà sàdá fi ero. ẹ̀mí ló wà lára wa la fi ń jiyàn. Hmm. náà fi ń pè Suleimana la fi ń dáhùn náà fi ń pè wá Hamidu la fi ń dáhùn. Hmm. ìjọ kan ń bọ̀ wá máa sọ pé òkú ní bẹ́ẹ̀nbẹ́ yẹn tán pè wá lè dáhùn. ẹ tábà wà lé salamu aleykum owó alájì salamu aleykum alájà tábà wà lé tẹ́mi lára àgúnlé yìí o àwa ńlé ẹ wọlé hmm. ìjọ kan ń bẹ táwa tẹwa kalẹ̀ tá à ní dáhùn ẹ̀wù tá a wọ̀ èèyàn ni ó bọ bàtà tá a mú sẹ́sẹ̀ èèyàn ni ó yọ agogo ọwọ́ wa èèyàn ni ó bọ sàyàsí irúlé mare o. yàwó máa ń jàsádá máa fi ìrúhù. ilẹ̀ bẹ́ẹ̀ mú àmọ́ tẹ̀mí ò ní sí lára wa mọ́. bẹ́ẹ̀ni àìní kò lò káyé alàmúlmọ́ ti yẹ̀ lóhùn. láàrin láàrin ìṣẹ́jú kan náà ni ẹ̀mí náà ó sì bọ́ nítorí pé kí ni alàmọ́lẹ̀ máa tó yà lóhùn afẹ́fẹ́ drapo kú ìfẹ́ lórí wa ìfẹ́ lé ẹnìkọ̀ọ̀kan wa lérí ẹ́ ìfẹ́ lé ẹnìkọ̀ọ̀kan wa lórí báyìí tá a sì ń gbé kiri tá a bá yẹ sọ́tù yóò fẹ́ síbẹ̀ tá a bá yẹ sọ́sì yóò fẹ́ síbẹ̀ alàmọ́lẹ̀ máa tó yà lóhùn drapo kú ẹ́ àsíyá kú ìsì ń lọ lórí wa ń lọ lórí wa tá à ń gbé lọ tá à ń gbé lọ. kúlù fi káfúlà tí ń wálé mọ́tò yẹgidú àyẹ̀rú. àwa ti wá bàbára ayé débi pé àìrántí nǹkan lọ́bẹ̀ àbàbára ayé débi pé àìrántí ikú kó wá sáà ń ṣe programu lọ ní lọ́dún tá a wà yìí domi venka tó wọlé yìí àìmọye programu làwọn èèyàn ti là kalẹ̀ hmm. tó sì jẹ́ wípé lọ́sàn-án lóru ni kú ń tẹ̀lé wa ní ń aago ní ń wọ àsìkò ní wò ló tó fẹ́ pa wá sí. Hmm. kúlù náà fi gàmúlà tí wálé mọ́tò yagídó ẹ̀rú. Hmm. bílẹ̀ ṣe ń ṣú bílẹ̀ ṣe ń mọ náà ní kú ń tẹ̀lé wa ní pé tó lágbájá ọkọ̀ ọjọ́ méjì lágbájá ọkọ̀ ọjọ́ kan lágbájá ọkọ̀ wákàtí mẹ́fà lágbájá ọkọ̀ wákàtí kan lágbájá ọkọ̀ ìṣẹ́jú márùn-ún Nuhu ala nafsika ya misikino ekun tatanu lasta bilibaki walau amarta ma omiranu. Bàbá agbápẹ́ nìkan kú gbà ò, láni tí ó lágbájá tó ń lọ hmm. pẹ̀lú bó ṣe lówó tó, pẹ̀lú bó ṣe nímọ̀ tó, pẹ̀lú bó ṣe lágbára tó, nukola nafsika ya misikin nkun tatanu. pápá ẹkún àwọn èèyàn náà ló fẹ́ máa sun fi wọ́n lẹ̀ kó sunkún ara rẹ̀. lásìtàbílì bá ti àwọn tó kú tó ń ṣe chóchóchó ni wọ́n ti lọ wọ́n wá ń ṣe chóchóchó ò ṣe chóchóchó ara rẹ̀ pé jọ bá pa èrè kí ló fẹ́ pa ọ sí. nukola nafsika ya misikin nkun tatanu. bọ́bá tí wàá gbọ́ pé nìkan kú ló máa wá ronú ló máa bara jẹ́ pé yé olówó wa ló lọ ni ọlọ́lá wa ló lọ aláàánú wa ló lọ nì. Nuwa aláàánú wa ṣe kàyà mẹ́sìkínú ẹ̀kọ́ dàtànú. Sunkún ara rẹ̀ sunkún ara rẹ̀ pé ǹjẹ́ bí kú bá pè mí náà nísìnyí jẹ́ rìn mí lọ. Lásìtàbílì bá kí wálé àmàlùtà máa ń mìíràn nù. Lásìtàbílì bá kí òun fẹ́ chẹ́kù láyè. Hmm. Kò sẹ́nìkan tó fẹ́ chẹ́kù láyè. Ẹnìkan ò ní so sáyè. Kódà kan fún ẹ lọ́dún ju ànábì Núhà lọ. Núhà tó ẹgbẹ̀rún ọdún tó ní díẹ̀. Hmm. Káwá fún wọn jù bẹ́ẹ̀ lọ ikú tó pa Núhà tó lo ẹgbẹ̀rún ọdún tó dídí ẹ̀ yóò padà pa ọ́ náà jọ kan náà ni. fàájàbá lànà kẹfà nàtàjàrà àlàlọ́ ìwà àrùwà kò náà ẹ wá wo ọ̀rọ̀ tá à ń dá àwọn ọmọ èèyàn ẹ wo ìwà tá à ń hù ẹnìkan ló gbẹ̀mí wa dání hmm. ẹnìkan ló dá wa lónìí mo ya yín lẹ́bi yìí mo ya ẹ fọ́gọ́rùn ọdún hmm. mo ya ẹ fún àádọ́ta ọdún hmm. mo ya ẹ fọ́gọ́ta ọdún ẹnìkan ló dá wa ló yá wa lẹ́mìí náà ẹ́ hmm. àwa ń ṣe kọ́ńkínná sílé yẹn àwa ń ṣe mọ́tòmọ́tò sẹ́ni tó yá wa lówó àwa ń hmm. ṣe kọ́ńkínná fẹ́ni tó yá wa lẹ́mìí ọ̀dọ̀ rẹ̀ ní kú wà hmm. kó jẹ́ ẹ̀mí yẹn gbà kò ní sọ fún ẹ kó tó já gbà eléyìí làwa ń ṣe kọ́ńkínná sí làwa ń ṣe mọ́tòmọ́tò sí ó ní ká kírun aláàní kí ó ní ká gbà aláàní gbà ó ní a máa ṣe ṣìnà aláàmọ̀ ṣe ó ní a máa mutí aláàmọ̀ mú ó ní ọmọ bàtí ra wa jẹ́ aláàmọ́ bàtà wọn. wà á kí fọnẹ́sítọ̀ kí fọlùrín kọ́ bàtà hùn wálé mọ́ tùbí àmúrìrí. àwọn àgbàgbé gbogbo ohun tó ní ká ṣe gbogbo àṣẹ tọ́lọ́wọ́n bá pa wá àpáàtì àdàfọ́nufọ́ra àdòpònú à ń ṣe bó ṣe wù wá bíi pé àwọn wa láyé. Allahu Akbar. ìpẹ́ mi yẹn ọwọ́ wa ló wà ẹni tó sì yà wá lẹ́mìí sì ń wò pé ọgọ́rùn-ún ọdún mo lélẹ́ẹ̀fẹ́ òkùdú mẹ́wàá lọ fún o kò sì tí ì ṣe ń ta torí ẹ̀dá kò sì tí ì tó èèyàn ara rẹ̀ ṣe pé ǹjẹ́ ìròyìn rẹ̀ yóò tọ́ sí òun lẹ́yìn ìjọba hmm. ara yóò dárò òun báyìí kò ròyìn kankan o nǹkan ń jayé ni nǹkan ń kọ́lé káàkiri ni nǹkan ń pa àwọn èèyàn lẹ́kùn ni nǹkan ń ba tàwọn èèyàn jẹ́ ni hmm. kò ròyìn kankan o a sì yá lẹ́mìí ọ̀hún ni ọwọ́ wa ni kú rẹ̀ sí ń bẹ kò rántí yẹn kankan mọ́. ó kọ́ dírọ̀ wá àná mọ́lẹ́kẹ̀lì mọ́ ó ti dàkálà aládáúdà alayhi salam. àwọn ẹlẹ́gbàwọ́ ọ̀rọ̀ wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá pé ṣé gbogbo wa náà la máa ń gbàgbé kú hmm. la máa ń fọkàn balẹ̀ séwé tá ń lò a sì máa ń fọkàn balẹ̀ sáwọn dókítà wa hmm. dókítà òtútù fẹ́ máa mú mi ẹ wá yẹ̀ mí wò. nàá akubar. ọwọ́ tí mo fi jí láàárọ̀ yìí ò dáa àfáà mi ẹ ṣàdúrà fún mi. Hmm mọ́láìka kó wá wọlé ti anábì dáúdà níjọ kan nínú ẹgbàá ọ̀rọ̀ tí wọ́n gbà wá. faqala dáúdà alayhi salam man anta. ìgbà tó kalẹ̀kùn tó sálámà wọlé anábì dáúdà wọn bèrè pé ẹ dákun ẹ̀yin wo nìyẹn àlejò wo nìyẹn fọlẹ tí mọ tálẹńtà lẹ́yìn. faqala malakul mauti. mọ́láìka kó wọn sọ pé èmi mọ́láìka malakul maut tó bá ń gbọ́ mọ́láìka kú tí ń gbẹ̀mí ọmọdé tí ń gbẹ̀mí àgbàlagbà tí ń gbẹ̀mí olówó tí tí ń gbẹ̀mí ọba àlú tí ń gbẹ̀mí ìjòyè èmi mọdé yìí. ana máa ń láyà wòlmúlùkù. èmi táwọn ọlọ́ba ọlọ́ba yìí dẹ́rùbà ní. Hmm. ẹ̀yin ara yín lẹ́ẹ̀mà dẹ́rùbà ara yín ẹ̀ máa fọlọ́pàá dẹ́rùbà yín ẹ̀ máa fi ẹ̀wọ̀n dẹ́rùbà ara yín. ogún ọdún ọgbọ̀n ọdún lẹ́ẹ̀mà bò fúnra yín lẹ́wọ̀n ana máa ń láyà wòlmúlùkù. èmi táwọn Hmm. kò síbi kan tẹ́ ẹ lè tì mí wọlé ọba yín mọ̀lẹ́kà kó ń sọ bẹ́ẹ̀ fún ànábì Dáúdà pé èmi ní èmi ní tẹ́rù jẹjẹ èmi ẹ̀rù jẹjẹ tí ń dẹ́rùbà ẹ̀rù jẹjẹ mú wọlé yìí. wàlá ẹ̀yà kébẹ̀ ló ràn sí wa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe rí mi mi gbowó yìí. Hmm. ṣé tọba ayé bá fẹ́ mú yàn gbà mí tó bá ní kúnkúṣì lọ́wọ́ pé ọba kí ló dé irú akọ́nà ń gbé tì mọ́lẹ̀ ọ̀dà mo sáyẹn vẹ́mìlì yà fún yín irú ọba bẹ́ẹ̀ yóò yọ ohun dàlẹ́ kan náà ni. mọ̀lẹ́kà kúrẹ́rẹ́ mi ò gbowó ẹ̀yìn hmm. bó ṣe rí mi mi má gbà mi ò tẹ̀ mọ ọjà tí mo fẹ́ na hmm. kò síbi kan tí mo fẹ́ na ọlọ́run ọba ló rẹ̀ mí ṣe ń sì máa jíṣẹ́ náà lọ anamọ́ ńlá yahabu olùmọ̀lókù ọba kan kì í dẹ́rù bà mí kọ́lá ọmọ tẹ kó sójú ọ̀nà yẹn ò wúlò lọ́dọ̀ tèmi. kọ́lá dáúdà alayhi salam fàyídà anta malakul maut. màlẹ́kà kó wá ń sọ ànábì dáúdà wá ń sọ pé ah, ah, ó jẹ́ pé orúkọ tó pera ẹ̀ náà ló jẹ́ ìwọ ni màlẹ́kà kó tó ń gbẹ̀mí ẹ̀rọ yẹn. kọ́lá náà ìwọ ló gbà tàwọn bàbá bàbá mi ìwọ́n hmm. ló bá ti gbogbo yẹn ó tún dọ́dọ̀ tèmi náà ó ní bẹ́ẹ̀ ni èmi ni. àtẹ̀yìntà ní wàhálà màsà èmi mọ́ ń gbẹ̀mí ẹnikẹ́ni hmm. àtẹ̀tí ń pàṣẹ kan lọ gbẹ̀mí èèyàn láyé èmi mọ́ ń gbẹ̀mí ẹ̀. ọlọ́pàá ti yìnbọn fún ẹ̀ èmi mọ́ ń gbẹ̀mí ẹ̀. àwọn gáàdì tí ń tọ́jú ọba èmi mọ́ ń gbẹ̀mí wọn ètò gbẹ̀mí ẹ̀ tán tọ́jú pàápàá. àtẹ̀yìntà ní wàhálà màsà ìdùbàdà. kú wá anábì wá ń sọ fún màlẹ́kà kú pé àtẹ́tà ni wàlá àtàrídìbà onítọ̀ mo gbà pé ń kú gbogbo àlàyé tó ṣe yìí àwọn gáàdì mi wọ́n wà ń bẹ̀ tó wọlé àwọn dòǹgárì táǹtsọ̀ mi wọn àmọ̀gbà tó wọlé abẹ́ẹ̀kọ́ hmm. wọn ti hmm. wá gbà pé ń kú àmọ́ o mi ò ní palẹ̀mọ́ kankan hmm. tó fi mú mi lọ báyìí mi ò ní palẹ̀mọ́ kankan tí mo fẹ́ fi lọ parí ọlọ́run ànábì nìyẹn o ó lóun ò ṣe kí ni òun ò ní palẹ̀mọ́ kankan tó fẹ́ fi lọ pàdé ọlọ́run báyìí torí bẹ́ẹ̀ ìwọ màláíkà kú bá ọlá ṣe sí. kọ́ọ́ قال ملك الموت لداود عليه السلام أين فلان ملك kú wá ń bi ànábì Dáúdà pé kí ló tún fẹ́ kí n fi ránṣẹ́ sí ẹ náà kó mọ̀ pé mò ń bọ̀. Allahu Akbar. mo ti fi àwọn nǹkan ránṣẹ́ sí ẹ tó mọ̀ fi palẹ̀ mọ́ o palẹ̀ mọ́ ni. àyìnà fúlàn. àyìnà fúlàn. lágbájá tẹ ẹjọ́ ń jókòó mi dà ṣe ẹjọ́ ń jókòó mi ní. Allahu Akbar. ẹ sáà rí mọ́. Allahu Akbar. ẹ ti lọ gbé gbì àìnà fúlàní dàrúkà. ó dá bàbá alẹ́ ọ̀kan lọ́hùn kọ́ hmm. Baba kan tí mo bọ́ ń lọ jòkó tì ń jọ tẹ̀ ń sunkún kọ́ ọmọ tí mo gbà lọ́dọ̀ yín kọ́ hmm. ìyàwó tí mo gbà lọ́dọ̀ yín kọ́ fúlàní dàrúkà ẹni tó wà ládùúgbò rẹ tó jáde láyé kọ́ mo ló wà. kọ́ làmáàtà. anábìdáwọ̀dà sọ pé máàtà. Hmm. ó ti kú. kọ́lá malẹ́kùnrin mọ́ o ti amẹ́ka nàlẹ́ka fi hàwùlá ìbárun lè tẹ̀sà ń dálé mọ́. malẹ́ka kú wa ń sọ fún anábì dáúdà pé ṣé kò tó kò mú lóye kò tó kò ronú sí gbogbo àwọn eléyàn tí mo mú lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ́tún rẹ lọ́sì rẹ níwájú rẹ ẹ̀yin tẹ́jọ wáyé ti lọ ẹni tí ò tó ẹ ti lọ hmm. bàbá tó bí ẹ ti lọ ìyá tó bí ẹ ti lọ o tó wá ń sọ pé o ò rí nǹkan kan tó fi palẹ̀ mọ́ kú anábìdáwòrán ah, hmm. mi ò báyìí fún ẹ o gbogbo àwọn nǹkan bí wọ́n ṣe fún ẹ hmm. yẹn lọ́tún ló ṣe ará àdúgbò ẹ tó kú ará ilé ọ̀kan tó lọ gbogbo ọ̀tá ń lọ yẹn náà ó tó kí òun náà máa mọ̀ pé àbọ̀ ṣe ń lọ yẹn ní tí mú ọ lọ yóò ṣe kí ni o ikú tó pa wọ́n bọ̀ wá pa wá. ikú tó pa wọ́n bọ̀ wá pa wá. ikú tó pa wọ́n bọ̀ wá pa wá ikú tó pa wọ́n ń bọ̀ wá pa wá ṣé kú ni wọ́n kú wọn ò rẹ́bì kan ṣé ni wọ́n kú wọn ò rébi ká ọ̀rọ̀ òbú ṣe ikú tó pa wọ́n. ń bọ̀ wá pa wá. ikú tó pa wọ́n ń bọ̀ wá pa wá. ikú tó pa wọ́n ń bọ̀ wá pa wá. ikú tó pa wọ́n ń bọ̀ wá pa wá. ikú tó pa wọ́n ń bọ̀ wá pa wá. ẹnìkan kú wọ́n wá ń sunkún hmm. ló wá ń janra ẹ̀rẹ́ mọ́lẹ̀ òru ti ara rẹ̀ ló wọn lánàá sí káyín kún. ń tàtànú lásàbíl bàkì wọlé ọmọ tà àmà ọ̀hún mìíràn nù. o ní ṣẹ́kù sáyé kò hmm. sẹ́nìkan tó fẹ́ ṣẹ́kù sáyé anabi màlẹ́kà kó sọ fún anábì dáúdà pé bàbá lágbájá kú ẹ̀ fura ìyá tó wà lọ́wọ́ kan lọ ẹ̀ fura hmm. ẹ̀ lè fura mọ́ ti bá tiẹ̀ fi ilẹ̀ lónìí. wà á máa mi ní àkàrí ilẹ̀ wáyà zúkú àwọ̀ lòlùmọ́. kẹwàá nínú tábìkì tá ń pè fún wa pé ǹjẹ́ nìkan yóò kú láì ní rí ọ̀wá ìrírí ǹjẹ́ nìkan yóò kú láì ní rí nira hmm. ǹjẹ́ nìkan yóò kú tí ò ní rí dààmú kú kò sẹ́nìkan láyé tí ó fẹ́ jáde láyé tí ò ní rí dààmú kú. ara kan ò ní náà ni kẹ́mi yẹn tó jáde ó gbọ́dọ̀ kígbe ó gbọ́dọ̀ nínira èèyàn hmm. kan ikú ni wọ́rọ́ wọn ò kú ni wọ́rọ́ ẹ hmm. síbi tó fẹ́ kú ni ẹ síbi tó fẹ́ kú ni ọ̀rẹ́ mi kan kú lẹ́nu jọ́mẹ́ta yìí kọ́lọ́ bá mi forí bàbá mi àṣà Taofeek Ajaaz nígbà tí ń tó aago márùn-ún lọ aago mẹ́fà ń sọ pé la ilaha illallah ah, kí ni ilé o. Allahu akbar. La ilaha illallah kí ni ilé o. Allahu akbar. Ó sì ti sọ fún mi níjọ́ mẹ́jọ síwájú wípé ó ṣeé ṣe kí n jáde láyé gbìyànjú kò kírun sí mi lára. Allahu akbar. Ni mò ń sọ pé ọ̀rọ̀ kúnà lẹ́yìn sọ bá ẹ̀ka kì í lọ pa ó ní kí n jókòó síbẹ̀. Allah. Anábì Kùránì sọ fún wa pé kò sẹ́nìkan tí ó fẹ́ jáde láyé tí ò ní rí ìnira kú. Kò bá jẹ́ ìmáàmù, kò bá jẹ́ ànábì, ànábì gan rí. Ànábì gan rí, ànábì tó jẹ́ ànábì Muhammad. Ó ní wàá ń ngbà tí ẹ̀mí ẹ̀fẹ́ bọ́ ẹ̀ wà iná mọ́t la sakarat ọ̀wárìrì ìkúrira kú ìmọ̀ lágbára. Allahu akbar ilaha illallah. alukurani wa ń sọ fún wa báyìí pé. wàjà àti sakara tuli ma o tẹ̀bẹ̀lẹ̀ ha kìzá lè kà máa ó ní bí kú lọ dé bí ọ̀wárìrì kú dé tẹ̀ ẹni tó fẹ́ kú bẹ̀rẹ̀ sí ní ìnira wọ́n lè máa fẹ́ já ẹ̀mí rẹ̀ níjàkújà yóò máa wá rí gbogbo ẹni tó wá wà ń bẹ̀ wọ́n máa wò bọ̀ pé yé hmm. ẹ dákun kí látò ṣe fún bàbá kí látò ṣe fún ìyá ìgbàlá ni mo sọ pé yé ọrùn mi ni o yé ẹ̀yìn mi ni o yé hmm. apá mi ni o hmm. yé nǹkan kan ni o ẹni tó kú gbọ́dọ̀ rí nira ó gbọ́dọ̀ máa rí ìnira kankan tó fi wọ́n jẹ́ ẹtí sakara tó lè mọ ó tẹ̀mí ìlera kìsà lè ká máa kún tàmí níhò tàkì. kò sí olùgbàlà kan tó fẹ́ kó ẹyọ ńgbà tí wàhálà yìí bá dé ó gbà wípé ọlọ́run bá ń bẹ kò sẹ́nìkan tí ò ní gbà. Hmm. ìdí nìyẹn àfi ká mọ̀ ká mọ̀ ń tá a ṣe bá a ṣe pàdé ikú ká mọ̀ ń tá a ṣe tí kú bá pa á tán bá ṣe pàdé ọlọ́run káwà ní múra rẹ̀. wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ na aráàlú yìí wá sì lè kọ́ yìí yẹn ń dùrù wà láàyè fún wọn lù wà láàyè sí. wọ́n ní bí ikú làkú ibà dé ọ̀wárìrì ikú tí máa ń dààmú wọn tó fẹ́ kú bá dé yóò máa wà láàrin àwọn fámìlì rẹ̀ yá ń zòrò yóò máa wò wọ́n gbọ́. wà láàyè fún wọn kò lè ṣe kankan yóò máa wò wọ́n. wọ́n yẹ̀ sí mọ́ wọ́n lọ yójú ẹ̀ sẹ́gbẹ́ bòmí yóò tún àwọn bòmí. wàlá yẹn tí kò bí kọ́lí bí bá sọ̀rọ̀ yìí fi máa ń kà ó láwú. kò ní lè sọ nǹkan kan kò ní lè sọ nǹkan kan fáwọn tí ń bẹ rẹ̀ ó bá tẹ̀ tó ń sọ̀rọ̀ gan wọn ò ní gbọ́ òun ní lọ ó ti wà ní òníra kan tí ò bá pàdé láyé rẹ̀. wà á ọládìrí wà á kábàbì. ó ti wà láàrin àwọn ọmọ nù ní báwọn ọmọ bá ń bẹ ń tòsí tí máa ń bẹ tán máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti wà láàrin àwọn fámìlì ni àwọn olólùfẹ́ gbogbo wọn yìí káyọ̀ tó fẹ́ kú wọ́n máa wò wọ́n báyìí yóò máa wò wọ́n kò lè rí nǹkan kan ṣe sí àwọn náà ò lè rí nǹkan kan ṣe sí. wọ́n jí ìranù yóò zòrò nà ilé ìwà ọmọ ní nǹkan ṣe àjèjò. ẹni tó fẹ́ kú yìí àwọn fámìlì rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo wọn máa wò bọ̀ wọn hmm. lágbára láti lè gbà á lọ́wọ́ kú wọn lágbára láti lè rí kankan ṣe sí hmm. wọn kàn máa wò náà ni wọn máa kíwe pé ẹ ṣàánú mi ẹ rí dókítà ni hmm. ẹ rọ́nà tí a fẹ́ gbà ni hmm. wọn lè rí kankan ṣe sí ìgbàgbọ́ náà ti lù àsìkò náà ti tó. kọ́lá hakimu. ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n sọ fún wa pé. tazawwad mina dunya fa innaka la tadri. ó ní máa lọ́ ikú padà pa wá gẹ́gẹ́ bí wàhálà ìta ń bábọ̀ látẹ̀ kan. àlàyé tá à ń bábọ̀ yẹn ní fi ń jẹ́ ọmọ ayé wa pé a padà jáde láyé a rí ọ̀wárìrì ikú èwo ló kàn ní pé ìpalẹ̀mọ́ wo ló yẹ ká ṣe báwo ló yẹ kíkú bá wa tàṣà wọ́dúnmínà dúníyà fàyè nàkàlà àtẹ̀dí ṣe palẹ̀mọ́ túwọ̀ ara ṣe túwọ̀ ara rẹ̀ ṣe kùwárè torí pé ó mọ̀. ìsájà nàlẹ́ ìlú alítà ìṣó ìlà alfajiri. àárọ̀ ló ń lò lọ yìí tó bá lọ dòru mélòó mélòó ẹni tá a jọ ṣàárọ̀ àjọ kí àṣùbá àjọ ká ilé àjọ ká lásàrà àjọ kí mọ́kírí àjọ kí ìṣáì ààrẹ òru náà sọ pé ó jáde láyé o. ìdájà ńlá láì lòun ra níta ẹni tó ìlà alùpàgìrì. ìyá alùpàjà àdéjọ kì í tí mo bá sọ wa pé a bá ṣùbá àjì jẹ́gbọ́n náà là ń bá ṣùbá àná jì. Hmm. wọ́n ní bàbá máa lọ lálẹ́ àná. ìyá máa lọ lálẹ́ àná. jàmáà bó rí bẹ́ẹ̀ ìpalẹ̀mọ́ wo ló yẹ káwọn ṣe ní gbogbo ọgbà ká lè bọ́ lọ́wọ́ nira kú. wà mí wá sí iye tí muhammed sallallahu alayhi wa sallam kọ́. adájọ́ wá sọ àsọ́ọ̀lẹ̀ fún wa nípa ń táàmù ṣe ní gbogbo ọgbà ká lè rí ilé rọ. àti mi fíkìrì ádìmí làdá. anábìrin tẹ́ bá fẹ́ sọ láyọ̀ tí kú ó fi káṣẹ́ rí màá yín lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń tọrọ anábìrin ẹ̀ máa rántí awolé adùn hmm. ẹ̀ máa rántí ń tà ń bára wa sọ̀rọ̀ lórí ikú mo kí dr abdulrahim tó ṣe pé òun ló gbé sí bẹ̀rẹ̀ Zambia tó bíbẹ̀ káta wà yìí kíkó ara tá a mú gbogbo tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní orí parí ẹ̀ o ọlọ́run jẹ́ ká wà ní parí ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ aksiru min zikiri ẹ jẹ́ kí ọ̀rọ̀ kù wà ní gbogbo ká máa rántí. gbogbo ẹni tí bá rántí ikú tí máa ń bẹ nínú ìnira ẹ̀rí pé ayé ó sì máa gbà á kó nínú ìnira tó bá wà tó bá wà ní òfin pínpín ayé ó máa gbà á ẹ̀rí lọ́la pé ṣe kí ni o ìrántí ikú yóò mọ̀ ọmọ tí tó yẹ kó ṣe pàdé ẹ̀. wàlá síyọ́tà ilẹ̀ ọ̀dọ́ ìyẹ́kọ̀ ha. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ kẹ́ bá ti wà nínú gbàyè tó ti gbàgbéra tó ti ń ṣe wẹ̀kẹ̀ tí ń ṣe fàtà tí ń jayé bó ṣe wù tó bá rántí ikú lẹ̀ kan náà báyìí yóò sì kára kò lẹ́ẹ̀kan náà ikú ó sì ká kò yóò regbílẹ̀ sí gẹ́ bó ṣe yẹ àtàní. ẹlẹ́kejì. àtàwọn bá tún wà ní ìsèké fá. gbogbo nǹkan fẹ́ rí léèrè wọ̀ pàlẹ́mọ́ tó ṣe ni pé kó mọ túbá kó mọ ronú òpé hey ọlọ́run ní a máa ṣe báyìí ibi tí mo ṣe é dé tó kó sì tọrọ àforíjì lórí ẹ̀ ọlọ́run ní a máa ṣe báyìí ibi tí mo ṣe é tó gẹ́ kó sì tọrọ àforíjì lórí ẹ̀ ẹni bá fẹ́ rí léèrè wọ̀ ìpalẹ̀mọ́ tó agbọ́dọ̀ máa bá lọ́rọ̀ rẹ̀ òun nù ni. àdáàlìdù. ẹlẹ́kẹta. àdáhùn fọ̀rọ̀ ìdìlà ní alàlùwọ́jì ilẹ̀ ẹ̀sọ́ kìwàlà kìmọ́lì. gbogbo ohun tọ́lọ́ bá pàṣẹ rẹ̀ ká ṣe gẹ́gẹ́ bí irun ọ̀ranyàn gẹ́gẹ́ bí àwẹ̀ ọ̀ranyàn gẹ́gẹ́ bí hajj gẹ́gẹ́ bí ká yọ zaka gbogbo nǹkan tọ́lọ́run bá bẹ̀ wá ni ká gbìyànjú ká gbìyànjú lórí ẹ̀ ká máa ṣe déédé lórí ẹ̀ ká sì máa láàánú àwọn èèyàn. àràbíhùn ẹlẹ́kẹ̀rí. takuwa Allahi fi sírì wà láàlẹ́ni. kí bẹ̀rù ọlọ́run bá má jìnnà sí wa ní gbogbo gbà torí pé òun ni ó jẹ́ kán gba iṣẹ́ yìí lọ́wọ́ wa ìpalẹ̀mọ́ kú pọ̀ jù bẹ́ẹ̀ lọ jàmá ìbẹ̀rù ọlọ́run lọ̀gá gbogbo ẹ̀ ẹni bá ń bẹ̀rù ọlọ́run yóò rìnrìn kí ẹni bá ń bẹ̀rù ọlọ́run yóò rí tútú ẹni tó bá ń bẹ̀rẹ̀ ọlọ́run yóò máa tọrọ àforíjì àmọ́ ń gbà náà ló gbà pé kú pa ẹ́ ò ní palẹ̀mọ́ kankan ó ṣe ra rẹ̀ nù kí ló tún kàn. sílà tó ráhámì. sílà tó ráhámì kásì má gbàgbé àwọn mọ̀lẹ́bí wa nílé ìyá wa nílé ẹ̀gbọ́n wa gbogbo ọ̀yán yán ni ká mọ bá ṣe máa ṣe dáadáa ìpalẹ̀mọ́ kú nìyẹn o jẹmọ́ Ọlọ́run fún aṣẹ rẹ ṣe àmín tàbá ń sọ pé kíkó káṣẹ rẹ mọ́ alọ́ mm. a máa ṣe ni o bẹ́ẹ̀ ni Ọlọ́run jọ̀ọ́ rẹ kàwá pé tó rí iṣẹ́ rẹ ṣe àmín kàwá pé tí kú rẹ ó pa àmín kàwá pé tó padà rẹ àánú Ọlọ́run tàbá jáde láyé ọlọlá ilaha illallah mm. ọlá àjẹkànṣe Ọlọ́run mm. apàdà ṣàdúrà fún alhaji wa abdulrasaq eh, sefudin zakaria àti gbogbo ọmọ bàbá rẹ yanyan alhaji musa aji yakubu aji abdulmujib kárí gbogbo yanyan Ọlọ́run ẹ̀mí gígùn àláfíà ọlọmọṣàbà àjogún ẹ fún wa àṣàdúrà fún ọ̀rọ̀ fún wa ní Sunna TV níbi ọlọ́mọ dẹ́rù bà wọ́n ọlọ́mọ gbé wàhálà bà wọ́n lẹ́yìn lọ́sàn-án tiwọn lẹ́yìn lálẹ́ la hawla wala quwwata illa billahi kàmúra kàdẹ́rù dáadáa kàmúra kàdẹ́rù dáadáa kàmúra kàdẹ́rù dáadáa kàmúra kàdẹ́rù dáadáa ibi tí a ń lọ mọ́tò débẹ̀ kàmúra kádẹ́rù dáadáa ibi tí a ń lọ bálùwò débẹ̀ kàmúra kádẹ́rù dáadáa kàmúra kádẹ́rù dáadáa kàmúra kádẹ́rù dáadáa. subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم